الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول أنا وضع أترى يتعيب اسمه وصلاته وضع نبي محمد صلى الله عليه وسلم ìkẹ́nà ọmọ parí lórí kọ́mọkùnrin rẹ̀ ànábì kọ́mọ bá àwọn sọ abá àti gbọ̀ǹdẹ̀gbẹ̀ àbáfẹ́ ìlànà ẹ̀ abẹ́rẹ́ wọn bá lè tọ́lá fún gbogbo àwọn ibi tó fi wá àwọn olùkọ́ wa fún sábà fún wọn ní ẹ̀sìn lórí kíra wọn sí yàrá hàn rahmin pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n bá lè tọ́lá a ó máa tẹ̀síwájú lásìkò àtàárọ̀ tèmi nínú tẹ̀síro sóràtúnṣe báyìí eléyìí tí à ń ká àbọ̀ fúnra wa aya tí a ti dúró lánàá wọn náà ní aya ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n ìdíṣẹ́ ráwọ̀ bá lè pẹ́ ọlá tó ti ń jẹ́ ká mọ̀ wípé anábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni lóòdodo tóun sì rántí gbogbo ayé tó ṣe wípé رسالته لم تنعثر على قوم بأيامه بل رسالته تعم جميع الثقلين جميع الثقلين أي الإنس والجن gbogbo ntí ń jẹ́ èèyàn àtàlìjẹ̀ ló pátá ọlọ́run sọ bíi wípé gbogbo ẹ̀yin èèyàn lápapọ̀ níbi ìtọ́lọ́ ti fẹ́ yẹn náà ọlọ́run tó sọ ń bòmí náà wípé lèlè ààlẹ̀ mi gbogbo àgbà ńlá yìí pátá ọlọ́run ànábì sí. torí ìdí eléyìí kóńkálukú wa náà ká lọ mọ̀ yìí pé kò sẹ́lẹ̀ kan tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ sallallahu alaihi wasallam tó gbọ́dọ̀ máa wá sọ yìí pé èmi ẹ ṣe mùsùlùmí nítorí wàá ti nílé sọ yẹn kó kì í ṣe mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ni wípé òsìn ọlọ́run ọba tó dá ọ tó bá fẹ́ sin ọlọ́run ọba o ọlọ́run ọba àdékù ọlá ní ànábì ìhùn ọ̀ràn sí ọ o òun ràn sí ọ o òjíṣẹ́ tó òun ràn sí ọ náà nìyẹn o lójó pè ní khatimul anbiya fún wa òun náà ló ń lu tí ó gba ànábì ọlọ́run tó wọn fáyé ló fi dé ládé. ilé ní pẹ̀lú ògùn ọlọ́run pàṣẹ sọ fúnra wa lánàá sọlọ́run pé kí á rí láyé dé bẹ́ẹ̀. wípé ní àwọn aláìní kan ṣe tó ṣe wípé gbogbo bá ànábì ti ń kíṣẹ́ fún wọn yìí oríṣiríṣi náà ni wọ́n máa sọ bá ànábì ó ti máa sọ fún wọn yìí pé ẹni ọba ti eléyìí àlìjẹ́nà lọ̀rọ̀ rẹ̀ ọjà sí gbogbo àwọn sẹ́tì yẹn ti máa ṣe tí yẹn fi rà àlìjẹ́nà òun lélẹ́yìí ẹni ọba sì ṣe eléyìí ìyà lọ̀rọ̀ rẹ̀ ọjà sí àwọn tí yẹn sì lè ṣe tọrọ yẹn lè fi já sí ìyàwó lélẹ́yìí àwọn nǹkan ọ̀run wa sọ àwọn nǹkan kan ní ti ìmọ̀ fànẹ́bì sí ẹ̀yẹ́ àti ìsìbọ̀ ẹ̀ẹ́d pé nǹkan tá pé kò lè ṣẹlẹ̀ jàre pé kò lè wáyé èéṣe ọlọ́run bá àlejò ọlá ní níjọ́ tọ́wọ́ ìyá bá bà wọ́n oríṣiríṣi ọ̀rọ̀ ní ọmọ wa jáde lẹ́nu oúnjẹ náà. ọlọ́run bá àlejò ọlá sọ fún wa níjọ́ ayé àtọ́tẹ̀lé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربه يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنا نصردناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين torí àsìkò wa ìtàkùrọ̀sọ yóò bọ̀ wáyé láàárín àwọn kàbá àwọn tí wọ́n ríra wọn gẹ́gẹ́ bíi wípé ọ̀gá làwọn láyé àwọn lè pàṣẹ fáwọn èèyàn bó bá ti wọ̀n àwọn sì lè ṣe ní tó bá wù àwọn láwọn èèyàn lórí ṣebí tó bá ti dókòó ìkìyàmọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n là wọ́n pọ̀ lélẹ́yìí gbogbo ìwọ tó ṣe wípé òun máa fẹ́ jẹ gàba láwọn èèyàn lórí láyé ni òní tó bá kọ̀ǹtró lórí láìpẹ́ àwọn èèyàn pé ntọ́wálẹ́ fún wọn ṣe náà ni wọ́n ṣe àtiwọ́ náà tó ṣe wípé ìwọ náà ò lè dáná lò fún ẹ táwọn àkọ́bá ti tì ọ́ sí náà ni ìrìn àjò lọ sí kangaroo arrangement kan tẹ̀wọ̀n kangaroo arrangement mùsọ́lá wùkan ni. táyà máa ń lò ẹni kangaroo àrídìní tẹ ẹ bára kò fẹ́ ní jẹ́ kangaroo ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ẹ̀fọ́ ẹ̀sẹ̀ tó lẹ̀ kò yẹ ìtumọ̀ rẹ̀ nípa àrídìní tó ṣe o tí wọ́n fẹ́ àrídìní rẹ̀ wúrúwúrú wọ́n wọn náà ní ṣègbésẹ̀ kankan kò sí ìdá ọlọ́run ọba àmà kankan fún wọn náà láti kò sí kankan ní ọpọlọ tiẹ̀ náà láti lè fi dọ́wọ́ òfurufú tí wọ́n sọ yìí sódodo ní àbírọ́ tí wọ́n ti gbé wá oṣù gbà bẹ́ẹ̀ náà nìyẹn ọlọ́ni gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ tó ṣe wípé ọ̀rọ̀ wọn òun lẹ máa ń tẹ̀lé láyé yálà nínú àfáà ni àbí nínú olówó ni àbí nínú oníkò ni. àbí nínú aláṣẹ kan ni tó ṣe wípé òfin ẹ̀tọ́ bá ti fi lélẹ̀ lẹ́ máa ń tẹ̀lé ẹ wá níbi kíta tófin tó fi lélẹ̀ yìí tó takotọ lọ́wọ́ àbí ọ̀takotọ lọ́wọ́ tó ṣàtúkù fi lélẹ̀ náà òun náà lẹ́ gbajúmọ́ òun náà lẹ́ máa tẹ̀lé òun náà lẹ́ máa ṣe ọlọ́ni gbogbo àyín tẹ bá rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ nínú ọ̀rọ̀ tí ọmọ wáyé láàrin yín síra yín lélẹ́yìí pípẹ́ nù èyí tí wọ́n máa sọ bá ànábì àtàwọn tí wọ́n gba tọ́lọ́run ọba níjọ́ náà wọ́n á máa sọ jáde lẹ́nu wa wà ní ìlà ànábì gbogbo ìgbà ló ti ń sọ fún wa wípé ní ìyá fẹ́ni tó bá fẹ́ ọlọ́run ọba ẹ̀san wà fẹ́ni tó bá ṣe dáadáa mẹ́ta àádọ́lùwà àdéhùn tó ń sọ ìgbà ogun ni ó di abẹ́rẹ́ nǹkan ìgbà wo làdéhùn yóò dé ìgbà wo ni nǹkan tó ń sọ yìí ìgbà wo ni ó ṣẹlẹ̀ abẹ́nìkan sẹ́wọ̀n yìí pé léṣe páwọn fẹ́ẹ́ mà ká lè ní ìpèsè kankan kalẹ̀ kìí ṣe pé yẹn kìí sì ṣe pé wọ́n ní dáadáa kan tí wọ́n fẹ́ mú jáde ńbẹ̀ bí ó jẹ́ sí pé ìsìzáwò nàbí sallallahu alaihi wasallam fún bá nàbí ṣe yẹ̀yẹ́ ni wọ́n ṣe kíni wọ́n fà nẹ́bí ṣe ẹ̀yẹ ni ẹ̀rí pọ́lọ̀ ta kàdókè lẹ́ẹ̀kan ta kàdókè ṣáájú wípé ọlọ́run lóhun sá nẹ́bí ní bàtírọ́n wà nàdírọ́n ìfúnni ní ròódùn ní ọpẹ́ ní ọba ṣe dáadáa yóò gbẹ̀san ìlérí ìyà fún ni fẹ́ni tó bá tẹ ọlọ́run yóò jẹ ìyà èyí tá nẹ́bí wá ń sọ yẹn wọn ni mẹ́ta àdá ìwádìí àdéhùn tó sọ yìí ẹ̀san gàwó ní òde ìyà gàwó ní òde àwọn pàápọ̀ síbẹ̀ yẹn abẹ́rẹ́ta ikọ́ sọ ìgbà ogan ni ó ṣẹlẹ̀ ọlọ́wà ní ìlà nẹ́bí gbogbo tí wọ́n ń sọ yẹn wọ́n a máa sọ lẹ́nu wọn nǹkan tó ń sọ títí tó wáyé kó lòlù lẹ́ sọ lóòótọ́ ìgbà wo ni ó dé ìgbà wo ni ó ṣẹlẹ̀ ọlọ́run ìlà nẹ́bí fún wọn lẹ́sìn yìí pé lakún mi àdùyà omi lakún mi àdùyà omi làákàtà ìrùnà ánìwòsáà. àdéhùn tí a ṣe fún yín àdéhùn ọjọ́ kan ní ẹ̀wọ̀n náà kò ti gbé wa kí wọ́n gbé wa ó gbé wa ní mẹ́kà àbẹ́ hmm. mẹ́kà yẹn kó lè máa jẹ́ ìdẹ́rùbà fún wọn ni o yàwó mi ọjọ́ kan ní ìròyìn yẹn ìròyìn yẹn yàwó mi ọjọ́ kan ní látàfà kírun àyànfà bó bá dé ọlọ́run dákun mọ́tì ìdí ó dé dákun jọ fún wa ní wákàtí kan sí fún wa ní ìṣẹ́jú kan sí ọlọ́run ní kò sí wọn náà èyí tẹ̀sí ń sè yẹn tí wọ́n ń sọ fún ọ pé sí kó tún ṣe láti sìn tọ́ ń àti òkúléwé wọ́n ọlọ́sàtìkò yẹn bá dé lábàtàkì nínú àánú ìta kò lè lé wákàtí kẹtì ìṣẹ́jú kẹjọ kò lè lé lásìkò kù tiẹ̀ bá dé ó dé náà nìyẹn o. bí ìparẹ́ tó lọ ìjà ń bọ̀ bá ti dé lásìkò tó lọ bá kára pé ọtí ọ̀parẹ́ bá dé ó náà lè lé ìṣẹ́jú kan sí o. ọ̀làníwá látẹ̀sẹ̀ kìdí mú un bẹ́ẹ̀ sì ni kò lè yá kọjá àgbàtà lọ́kùnrin láyé àwọn eléyìí ni mùsùlùmí gbọdọ̀ ní nínú gbàgbọ́ wa ọbọjọ ọlọ́jọ́ lọ ní òsìsì jẹbẹ ní islam ẹnì kí yìí fọjọ ọlọ́jọ́ lọ ọjọ́ tiẹ̀ náà ni ọlọmọdé abọjọ ọlọ́jọ́ lọ yorùbá ni máa ń ṣe irú àdúrà bẹ́ẹ̀ ẹnìkan ò lè bá ọjọ́ ọlọ́jọ́ lọ Ọlọ́run ti parí ọjọ́ tiẹ̀ tọ lọ yóò ní sáwà ní sọ gbà lọ sáwà ní ó ká ní fọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tana wa á la àsìbáàbù wálé mọ́tò wàhídù ọ̀nà tó kálukọ́ gbà lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ikú náà ni kú jẹ́ tó ti kú náà òtù kú náà nìyẹn ọjọ́ ọlọ́jọ́ ọjọ́ ọlọ́jọ́ ni ọjọ́ tiẹ̀ náà nìyẹn èyí wá bọ́ ọlọ́jọ́ lọ ẹnìkan wá bẹ ọ̀dà àbá ẹ sẹ́ni tí ọ̀wá dágbére lé tọ́kà ní ẹ̀dá ọkà débi náà lọ́kà ẹni òun ló wá kú sọ́jọ́ ọlọ́jọ́ kọ́ bá lọ yẹn ọjọ́ ọlọ́jọ́ kọ́ kọ́ bá lọ ibi tí ó gbà lọ náà ló gbà lọ ibi tí ó gbà lọ òun náà ló gbà lọ yẹn táwa gbàgbé ní tọ́nà fún wa pé ní kul inna al-mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ikú tá ẹ láì ká fún yẹn tọ́ ọlọ́run ọdún ọlọ́run mú pàdé rẹ nípa gírẹ̀gí ó sì sọ fún wa fún mi pé ẹ̀ẹ́ kíláyà náà bí kùn ikú tí ó pa ń kálukú yín wòkílà bí kùn atibiti yín ìfi ó pa ó ti wà ibi tí ó pa ó kálukú rìn ẹ́ẹ́ kìnnìkan ẹnìkan ló wọ́n á fún mi pé ó sì yóò ti kú máa pe lágbájá ló pa ni òun náà òun ti sọ fún yẹn ń níbi ọ̀sẹ̀ mélòó kan akọjá nílé níwájú ilé ọkùnrin kan nílé bàbá kan lákùrẹ́ yìí àwọn èèyàn máa pọ̀ wọ́n mọ aládàáfẹ́ yìí lọ́dún tí yóò kú inú àwẹ̀ lọ́dún náà lákùrẹ́ yìí kò sótọ̀ tọ́ba sọ yìí pé ó nítorí àdúgbò tó ọ̀yà ọmọkùnrin àwọn ìyàgbẹ́ kalẹ̀ àwọn èèyàn bẹ̀rù ẹ̀ wọ́n bẹ̀rù ẹ̀ tààrà àwọn èèyàn bẹ̀rù ẹ̀ gán èmi náà gbọ́njú wọn bàbá àǹfààní ìlà kùlé lẹ́yìn ìgbàmọ́lé jàmá nígbà tó ń lo kúrò náà kú ilé rẹ̀ akọ̀dọ̀ ah! náà ilé bàbá ilé rẹ̀ lónà ilé rẹ̀ òun ló wá di lójú ìbò ti dà yìí tẹ́kọ̀ àwọn èèyàn ò nílé lẹ́gbẹ́ni wọn ò ní bẹ́ẹ̀ lè kọjá ń bẹ̀ mọ́sọ̀rọ̀ kan mú wa náà níjó ní yìí ìyẹn bá lóhùn burú tó ṣe kí nígbàgbà tí kú bá dé yọ gbà ọ lọ ọ̀rọ̀ àbá kan ni mo gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu àbá kan àbá yẹn ni ọmọ kéwùn kan òun fẹ́ múra tóun fẹ́ mo rí mímbà rẹ̀ báyìí ni wọ́n sáré dé jẹ̀nẹ̀jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ pé ọmọ kéwùn pé ọlọ́ka mango àbọ̀sán bàbá kan tí bàbá yẹn wá mú bàbá yẹn wá nà lórí náà dá wọn tí wọn parí kúbà òun bẹ́ẹ̀ kíjú mọ̀ òun láti kíjú mọ̀ sàn bọ́ bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ yẹn bóun ti ń tẹ̀wé kúbà lọ́wọ́ náà ní ìwọ̀n àmẹ́ òun sára wọn fún ìjọba yìí òun bá dáyà ah, ọmọ ìjọba tí ó sì tó bá ọmọ yẹn wọ́n dé ọmọ yẹn wọ́n dé lókùnrin kí ló máa yí ṣe tó báyìí ọlọ ká mango lọ́wọ́ dé lókùn máa ju tó báyìí ó ló wò wulẹ̀ sọ yìí ọ̀dà èló ni mango yìí kọ́ ká tó ń béèrè yẹn tòun tó wò ó èló ni mango yìí kọ́ra ìbára ká gbó títí ìgì rẹ̀ èló ni ẹ̀kọ́ ọ̀dà àbáwọn bínú ọ̀rọ̀ bíbínú kọ́ tẹ́ ẹ lọ́kọ̀ wọ́n tún kọ̀ nǹkan ní ẹ̀kọ́kọ́ tó ọmọ yẹn lẹ̀ gbogbo àyẹn nígbà wá tó ọmọ yẹn lẹ̀ àwọn táyẹn ju àwọn kù mẹ́ẹ̀ nke wọn fẹ́ mú ni wípé ẹnìkan wọn fẹ́ ká mọ́ńgò níbẹ̀ ó wá lẹ́nìkan ti ah, ká à mọ́ńgò àìdánká tọ́wọ́ bá bọ̀ gbọ̀rọ̀ wọlé fún ọ̀nà ọ̀ká tiẹ̀ ẹni tó ní tó ti kú. <laughs> ẹ rọrọ ẹni tí ń mọ́lẹ̀ bí wípé padà ká torí ìdí ilé ayà yẹn ni ibi àti ń lọ ni wípé ẹnìkéye kọjọ́ lọ ìgbàgbọ́ wa ẹjọ́ o déédéé ọlọ́run ti parí ìgbà tó ń kálukú ó jáde láyé ọlọ́run ti parí àkókò ń kálukú ká mà yí pé tẹnìkan kò dí tẹnìkan lọ́wọ́ tẹnìkan ó bá jẹ́ kó kálukọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ yín ọlọ́wọ́ bá àlejò láti sọ yẹn lẹ̀ bó tilẹ̀ jẹ́ sí wípé àwọn tí wọ́n ń béèrè béèrè yẹn kò sí sáfẹ́ ti ṣe yẹ̀yẹ́ làwọn fẹ́ bá ànábì ṣe ṣùgbọ́n ọlọ́wọ́ bá àlejò lásọ òdodo ọ̀rọ̀ ó ní ká ànábì ó sọ fún wọn yìí pé làkún mí àdùnyà omi àdéhùn ọjọ́ kan ti wà fún kálukú yín láfẹ̀ẹ́ sẹ́ẹ̀tì rúnà ní ẹ lè béèrè fún kó kọjá ọjọ́ náà wàlá tẹ̀sẹ̀ dìmọ́ ẹ sì lè béèrè fún kọjá ju yẹn lọ. ìnira mi mú ẹlòmíì dépò pé yóò béèrè pé kó wọn kú ló béèrè jù bẹ́ẹ̀ lọ olùmọ̀ kú o. àtẹ̀rẹ́ ni tí wọ́n lóògùn tí wọ́n fún ní pọ́ìsìn tó lè kú ó sì dijọ́ kejì tára yá tí ń sọ fún ẹ pé ẹ dákun àgúnmu tẹ́ fún mi lánàá òun náà ti ṣẹ̀dá ẹ dákun ẹ̀ tó máa wá bẹ̀ sí wa ẹ ẹ ti gbọ́ kéde bí mo wọn àwọn wò pé á ah, ìnira àbá ti pọ̀ jù àwọn ti gbé káàkiri gbé káàkiri ó ti dààmú àwọn ẹ dàpọ̀ ẹ bá wa wá ẹbí kan pọ́ńṣẹ́ wa kò ń bá kábàyà ọ̀dẹ̀ gàdí kọ́ máa lọ. bàbá jẹ tán arábáyá á ah, sẹ́rí bàrà mi ti wà náà gbogbo tó ń fà mí sọ yẹn gbogbo ẹ ti wà á kú ẹ tó máa ń wá rú rẹ títí títí tó lò torí pé wà látẹ̀sẹ̀ títì mọ́ni ẹ̀yin lẹ́yìn fẹ́ẹ́.

kó bá wọlé wọlé foríjì. torí ìdí ẹlẹ́yìn jàmá ìyẹn ọlọ́wọ́ bá lè fi ọlá máa fi sọ ọlá bó ṣe wù ní ká lè mọ̀ kóhùn lọ́ba ká lè mọ̀ wípé òun ni ọba lórí ohunkóhun tóun bá ti sọ bẹ́ẹ̀ náà ní òrì. ọlọ́wọ́ bá lè fi ọlá fi jẹ́ ìmúlẹ̀ fún wọn kó lè mọ kí ni ó ṣe tó o bá ń ṣe lọ́wọ́ tó bá ti da kọ̀ǹtínú tí o ti da jáwọ́ ń bẹ̀ torí pé ó kálukú wa mọ̀mọ́ta kàkọ́dí kọ́ mọ́tò kìyà mọ́tò wò ó ẹni bá ti kú àìsí àmọ̀tẹ́ ti bẹ̀rẹ̀ wò ó tètè yá yẹrẹ wò séńtò ń ṣe lọ́wọ́ tí kú bá dé tó ní jẹ̀ka yóò gbọdọ̀ kìyà mọ̀ tó bá yẹ kó bá ti jẹ̀ka ní òun lọ́wọ́ sọ yìí mọ̀ ẹgbẹ́ látọ́ sáàkì rúnà tá ẹni ìsáyà tí kú bá ti dé dákun màá ṣẹ̀ṣẹ̀ ṣe yìí màá máa ṣe báyìí kò sí máa o ó ti dé nu o bẹ́ẹ̀ ti ní wàhálà bẹ́ẹ̀ má rò pé bí nìyà kan bá wá mú ọ ọ abéèrè tí kú ó dé ńgbà náà rárá o o ò lè gbé kó tètè yá o ò sì lè pé kọ́ má ti dé nígbà tí ọba dé jẹ̀mọ́ tó ń kálukú wa bá gbọ́ ayà yíyé tó ń kálukú wa ó dòkó jẹ́ àgbàdúmọ̀ tọ́lọ́ ṣiṣẹ́ àpà ayé ayé tí ọ̀sán gbà tó wù àpà líle rẹ̀ sí ntọ́nà bá la bá níbẹ̀ àní náà nù àwọn tó bí wa àwọn náà lélelélele ní tí wọ́n bá ń bẹ̀ náà o èyí tí wọn ò sì bá òun náà láríwù àfúgbà táwa ti wá mọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ ti ti ń jọ dá wa lójú wípé àníṣe bá kókó àlìkè àmọ́ bá ti dé wọn èé fà á sẹ́yìn o kò sì lè yá kọjá àgbàtà níkẹ́ni o kọjá àgbàtà ni yóò dé sílẹ̀ ní tọ́lá ń bẹ̀ ká sì ká kúkú ṣe tọ́lọ́run ara àwọn ilmu lè gẹ́gẹ́ bí ọlọ́run nìyẹn tó sẹ́ni máa yàgò ọlọ́run ba torí ìdílé jẹ̀mọ́ ọlọ́wọ́ bá àlẹ́sọ ọlọ́wọ́ ń fún wa ń làbárè nípa tí ó máa ṣẹlẹ̀ níjọ́ pé ìdàrí kìyàmọ̀ ọlọ́ni wọ́n kọ́ ọlọ́lẹ̀ bíi iná káfàrù àwọn aláìnígbàgbọ́ àwọn aláìmoore wọ́n máa sọ lẹ́nu wọn pé lánú nínú bí àbẹ́lẹ̀ kùrán àwọn onígbàgbọ́ náà kùrán ti mú wa kódà lánú nínú ọlọ́gbé wa lánú nínú láéláé àwọn onígbàgbọ́ náà kùrán ti tà wọn.

ọlọ́ni wàlá ọ̀tàrọ̀ ìrà nẹ́bì tó bá wá rí àwọn tá a sọ yìí jọ méjì àrìkíyàmà ibi zọlì mu nígbà tó yẹ pé ńgbà tí wọ́n wà láyé alábòsí ni wọ́n tó bá wá ráwọn alábòsí ọlọ́wọ́ á gbé sífà yẹn wá padà fún wọn alábòsí ni wọ́n gbogbo ẹni tí ọba ti mọ ọlọ́run lọ́lọ́run láyé tí ò sin ọlọ́run ọba láyé ọ̀lọ́ alábòsí ni alábòsí kò tó alábòsí kò tó bí ẹni bẹ́ẹ̀ táwa náà jẹ́ gbà àjẹgbà wọlọtọ́mọ láti kékeré ọ̀nàwó lórí ẹ̀ ọ̀nàra ọ̀nàsìkò rẹ ọwọ́ akẹ́kọ̀ọ́ yege ọwọ́ agboyè rẹpẹtẹ ó pé ọlọ́run bá ti rí ẹ̀ ọwọ́ adijọ́ kan olóhùn fẹ́ dúpẹ́ fáwọn olóore o bàbá ti ìyá náà ti tí gbogbo wọn jòkó lẹ́yìn jòkó lẹ́yìn ká ah, alhamdulilah abẹ́ jẹ wọn ma gbogbo wọn jòkó lẹ̀ ìgbà tó wá jáde tó lóun fẹ́ sọ̀rọ̀ òun fẹ́ fi ẹ̀mí ìmoore hàn lọ́ba ní most ẹ̀rí sọ ó tó ti di most mo ti pè kára ẹ̀yin olè fojú mọ́túmọ́ rẹ̀ wá ẹni tó wúlò ẹ̀ lè tọ́ka sí jù láyé tó ṣe wípé ah ó tọ́jú òun ó re òun ó náwó léun lórí ó ṣe wàhálà lóun lórí òun náà ni bàbá kan tó wà lẹ́jọ́ òun yẹn ọ̀há jẹ́ bàbá tó bí lọ́mọ ọlọ́ọ̀ náwó sí ẹlòmíì dákun kí ẹlòmíì bàbá yẹn fún ẹlòmíì bàbá yẹn ti fi bàbá yẹn bàbá yẹn wá ní bàbá rẹ̀ yóò mọ bàbá yẹn bàbá rẹ̀ yóò tiẹ̀ bẹ́ẹ̀ lè sọ pé ìjàpẹ́ nìyẹn ti fún un láyé nìyí abẹ́rẹ́ wọn wá ní kí ló ṣe kẹ́nikẹ́ni wọn bẹ̀rẹ̀ lọ́rọ̀ kí ni àbá tó ń sọ yẹn kí ni ìsàtúnṣe wọn wá níjọ́ kan ó rẹ̀ ń bàbá yẹn ló ń ṣe kí ni o bàbá yẹn òun lọ́ba òun mú nǹkan kan wá tó ń lò níjọ́ náà lájọ tó ń ti lo nǹkan yẹn báyìí àtijọ́ nǹkan rẹ̀ òun wò mọ́rí láyé pẹ̀lẹ́ o tó mú nǹkan kan wá tó lò níjọ́ náà <laughs> látijọ́ náà tó wá rí ọmọ ọwọ́ àmọ́ iye àárẹ̀ tó ṣe nígbà tó wà lọ́wọ́ ìyá rẹ̀ ọmọ iye wàhálà tí bàbá ṣe ọmọ iye owó tí bàbá ná lórí rẹ̀ ọwọ́ á ní ẹnu ọjọ́ kan sí bàbá yẹn ìgbésẹ̀ tó gbé ń jọun ó tó kọ́ gba gbogbo rẹ̀ sí bàbá rẹ̀ tó ṣe lórí rẹ̀ ó tó kọ́ gbà lọ́wọ́ rẹ̀ sẹ́wọ̀n ẹgbẹ́ àbòsí ńlá ni torí ìdí eléyìí tó bá jẹ́wọ́ náà lọ wà nípò bẹ́ẹ̀ níjọ́ náà tó ṣe ní pé inú rẹ̀ ò ní dùn وفي أنفسكم أفلا تبصرون káàánú gbèsè ní ara wò ká fi wọn ra wa wò ọlọ́run ẹni káwọn fi wọn ra wa wò. tó bá ti dé sí pé kò ní tẹ́wà náà lọ́rùn òun ọlọ́run ọba náà kò fẹ́ lọ́rùn bẹ́ẹ̀ àbùsí ńlá ni. gbogbo ẹni tó ń ṣoore fún tí ọ̀wá mọ̀ pé òun ọlọ́run ọba lòun ṣoore tí ò dúpẹ́ fún wọn tí ń dúpẹ́ fún nǹkan míì tí ń lọ forí fún nǹkan míì tí ó gbà kó wọn ọlọ́run lọ́lọ́run ọlọ́run tó bá ti jẹ́wọ́n lẹ́rìí kìí àmọ́ tàbá rà wọ́n yìí tàbá dá wọn dúró hmm. ọlọ́run bóòl á dá wọn dúró níjọ náà ni ẹ̀zídà ẹni dá dúró sọ ẹ̀ yóò jẹ páànù o tó sọ ṣùgbọ́n ìwòlè mi bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́n kó fèmí mọ́ o kọ́lọ́n kó tó wọn náà má bẹ́ẹ̀ àmọ́ àdúrà lásán yẹn ò tó o iṣẹ́ ń kálukú ni o àwọn kan fẹ́ àwọn tá a sọ yìí àwọn kan kọjá ọyá sí mànàmáná áàdùn ní ọyá ẹ máa làlì jẹ́nà sí subhanallah ẹ máa làlì jẹ́nà ó ọlọ́run dákun kàwá sínú wọn o ṣùgbọ́n iṣẹ́ ni ó ju yẹ o wàlláhì iṣẹ́ tó ń kálukú ń ṣe bálabàlà yẹn kọ́ ń kálukú fẹ́ ń di o ṣùgbọ́n kò sí ìtọ́ra wà láyé àlebọ́ sínú wọn o kápájúmọ́ tọ́lọ́ ń ṣiṣẹ́ lọ́kàkà àti kọ̀kọ̀ òkùnkùn ní kòkó nínú ọmọ mànú o bàbá ti ṣe tẹ́lẹ̀ ká lékún o ọba kù díẹ̀ kà tó káyọ̀tẹ̀ tẹ́ra máa o yàrá tó bá kù sí káyọ̀tẹ̀ jáwọ́ ń bẹ́ o táwọn náà bá wẹ́ wà náà àwọn yẹn tọ́lọ́wọ́n ká èyí mọ̀ làlìjẹ́ náà sí lábàámọ̀ làlìjẹ́ náà àpòmọ́ra la pété méjì lé ṣùgbọ́n fẹnu kì í lásán kọ́ o sísè ọwọ́ rẹ sọ bẹ́ẹ̀ sísè ọwọ́ tèmi náà sọ bẹ́ẹ̀. àwọn kápẹ́ bẹ ọlọ́run ó bèèrè lọ pé mo mọ̀ kó o sì báyìí o sì báyìí o sì báyìí o sì báyìí àmọ́ mo ti yọ́nú sí ọ̀kan làlìjẹ́ náà. ṣùgbọ́n àwọn kan tọ́lọ̀ bá ń sọ fún ẹ pé èé ṣe tó o sì báyìí tí wàá tó wá àti pọ̀ wọ́n ń pàápàá jùlọ lásìkò tó wáyé wá àti tẹ̀sí gbogbo lásìkò tó wáyé tó pọ̀ fóònù rẹ wá àti kúnlẹ̀ rẹpẹtẹ. bó o kọ̀nàtì báyìí ní àwọn kọ̀nàtì wèrè kọ̀ iná kọ̀nàtì tó ti mọ̀ gbọ́ wà sínú wa. bó a fi láwọn wèrè kọ̀ iná rẹpẹtẹ wá sí ìdíkùsẹ̀ ìranù gbogbo ẹ̀ náà mẹ́ tó wá fẹ́ gbọ́ ìtọ́gbọ́ wà sí wa mẹ́ bẹ́ẹ̀ni kú lóyìnbó bẹ́ẹ̀ wọn kọ́dà yorùbá náà wà kọ́dà èdè haúsá wà kọ́dà èdè ibo tó wà kí ni a tún wá fẹ́ rú aláwùjá rẹ̀ kankan wá bí ọlọ́run ọlọ́run ní sọ bí wọ́n ti wá wú tó náà ò tiẹ̀ wá gbọ̀n kankan ọ̀dà wọ́n lọ jẹ páànù yà lónìí irú wọn lélẹ̀ ọlọ́run bá lè kí ọlá ní àwọn tá a sọ yìí wọ́n láwùtà rọ ìlànà ìbí tó bá rí wọn ibi dọ́ọ̀lì mú náà máa kú fún nígbà tó yẹ kó àwọn alábòsí ni wọ́n láyé tá a bá wá tá àwọn tó ń jọ́nà ìjọba ìlú kìámà ìdàrọ́ ti yẹn tí wọ́n bá dúró lọ lọ́wọ́ bá wọn yẹ̀rìjì ń bá dùn ilà bá dùn ilé kan abẹ́rẹ́ dà apá kan wọn tí ọmọ wa bá apá kejì sọ̀rọ̀ yẹ̀kúlù lẹ́bí náà sùdí ìbòlí lẹ́bí náà sàkíbarú wọn ẹ̀ ọ̀lẹ làwọn kí ni ìtumọ̀ ìjọlẹ̀ náà ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni wọ́n ń darí ni wọ́n bí wọ́n bá ti gbọ́ nǹkan kan lẹ́nu àwọn kan àbí tí wọ́n bá ti fẹ́ ṣe nǹkan kan táwọn àwọn yàrá sọ pé ẹ ẹ má dáhùn ọlọ́wọ́ fà sí ibi tí wọ́n ti fún wa ní ìdúrádúrájú kọjá ìlànà kó kẹ̀kẹ́ sí pé àgbáyá yóò jẹ́ nípa hàn ó lè jẹ́ sí pé ọ̀rọ̀ lásán náà ni yọkàn confuse yẹ náà ni wọ́n tó sáré máa gba confuse ní ọmọtáré máa confuse yẹ lórí dáadáa tó fẹ́ ṣe. ìwọ kí ni sọ gan dẹ́rẹ́ ọlọ́jọ́ kùtì kí ni wí. ara kan náà nìyẹn láyé ìrìn àjẹ́ yóò gbọ́ wá sílẹ̀ ó sì gbọ́ òun náà ti gbọ́ náà nù òun náà tó bọ́ mọ́. kí ni máa sọ òṣìṣẹ́ ìrìn àjẹ́ gbọ́ sí wí gan náà. ọ̀kan nìyẹn ọ̀nà míì náà bẹ́ẹ̀ àyè ṣe tí wọ́n nìkan ni nígbà tí wọ́n ti fẹ́ lẹ́yìn o ti náwó sí tọ́lọ́hún fún tó sọ tẹ́lẹ̀ o ti o ti fún wa ní kẹ́ni kó o ti o ti o ti náà ẹ ẹ ṣe sọ́kọ̀ sí gómìnà tí wọn náà bẹ náwó sí ni kò sí ma àkọ́wọ́n ti fi kẹ́ni kan ọmọ òrukàn kan ọmọ kẹ́ni kan kan ẹ ṣe sọ ọmọ òrukàn kan ọmọ òrukàn kan kọ́ lọ́wọ́ agbọ́láyé ni tó wọn lóni tọ́ ọbẹ̀ ṣe nù fèsì ayé rẹ gbogbo gbà wọn náà lé wọn máa yọ wọn pè ọ dájú wọn pè gbogbo gbà ẹ ṣe tí wọn nìkan ni wọn bí ni wọn náà láyé tó gbé náà kéṣe gbogbo gbàgbọ́ lèyàn máa ń ṣe báwọn bàbá rẹ ni wọ́n ń kọ sí wo ìyá rẹ ni wọ́n ń kọ sí wo wọ́n náà ti gbọ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ṣe ọ̀ kí ni wàhálà téèyàn wá wá mọ́sáájú tó bá lásìkò eégún náà èèyàn lè bá wọn jó èèyàn lè mọ́rẹ́ lọ́wọ́ téèyàn náà wọn bá wọn jó àfẹ́ ojú wọn tí kò ń ṣe é ni wọn náà kọ́ fúlà orúkọ wọn lè ṣe fídíò wọn náà wà ń bẹ́ẹ̀ ó gbọ́ náà káàkiri kí wọ́n máa kó rẹ̀ ń bí ìranù kí a máa kó rẹ níbi níbi ìwà níbi ìwọ dànù gbogbo wa tó yẹ pé ọ wà confused pẹ̀lú ọ̀rọ̀ wọn tí wọ́n bá ń sọ ìsúlẹ̀yìn fún wọn àwọn tó ṣe wípé wọ́n ti sọ̀rọ̀ àwọn dọ̀lẹ́ lábẹ́ àwọn kan wọ́n máa sọ nílẹ̀ bí iná ń sakíbarù wọn fáwọn tí wọ́n ń lò ìjọba lé wọn lórí fún àwọn tó ṣe wípé wọ́n mọ̀ ọ́ gbé kalẹ̀ wọ́n á lo agbára wọ́n á lo ọ̀rọ̀ wọ́n á lo ọgbọ́n gbogbo oríṣiríṣi wọ́n á lò láti lè fi kọ̀ǹfíìsì yàn láti mú yàn má bẹ́ kọ́mọ wá dijọ́ náà wọ́n mọ̀ wá sọ fún wọn pé láwùlà à ń tán tí ọba sì sọ láì wọ̀nyí hmm? ẹ̀yin bàbá òfò ẹ̀yin bàbá àdánù yìí tí ọba sọ láì nígbà tá a wà láyé gbogbo ẹ̀yin ìyá àgbákò tó ṣe yí pé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti borí ọmọ ọlọ́mọ jẹ́ ẹ bẹ bẹ́ẹ̀ ti tú ọ̀rọ̀ kalẹ̀ fún wọn kọ́mọ wọn sì dọ̀tá ìyá ẹ̀ ẹ bẹ bẹ́ẹ̀ ti tú ọ̀rọ̀ kalẹ̀ kọ́mọ ó dọ̀tá bàbá ẹ̀ ẹ bẹ bẹ́ẹ̀ ti tú ọ̀rọ̀ kalẹ̀ kọ́mọ tí ó dọ̀tá ọ̀gá ẹ̀ ẹ bẹ bẹ́ẹ̀ ti tú ọ̀rọ̀ kalẹ̀ kọ́mọ ó fi lóhùn ọlọ́wọ́n ọba má tó lè máa ṣàyé gbélé sẹ́lẹ̀ ìwọ ìwọ jòkó sílẹ̀ o máa dàbò orí ọkàn gbàgbé síbẹ̀ ó ti ẹ̀ ó ti ẹ̀ já kankan wọ ọmọ ti lọ láyé má jájà kújà kọ́ bàjá sí na o tọba ti tẹ̀lé wọn tó ọjà kújà ọjà sínú kòtò ni o ọjà sínú kòtò yà níwájú ọlọ́run ni o gbogbo àwọn tí wọ́n fún wa máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn tí wọ́n wá ń sọ àwọn tí wọ́n fún nímọ̀ràn láyé yẹn wọ́n mọ wá wọn nímọ̀ràn yẹn náà pé ọba sọ lẹ́yìn wọ̀nyí ẹ̀yin ẹ̀yin onímọ̀ràn abú yìí lákùnrin náà mú mi ní ẹ̀ àwọn náà bá jẹ́ nìkan ní tó gbọ́ náà bá gbọ́ láyé ẹ wò gan ẹ wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ tó wọ́n kàrà máa sọ fún yín nìyẹn o èpè wọ́n máa gbé yín fẹ́ o níjọ́ náà o ọlọ́wọ́ bá lè kàn láni àwọn náà wà á yanu àwọn náà ó fèsì ẹ wọ́n lọ́wọ́ ọlọ́ni tọ́lá lẹ́bí náà ń tẹ́tí bẹ̀rù ẹ̀ wọ́n aláwọn ẹni tí wọ́n ń lo ìjọba láwọn èèyàn lórí láyé àwọn tí wọ́n máa ń kọ̀ǹfíìsì àwọn èèyàn láyé àwọn tó ṣe yí pé tọ́ bá ti fẹ́ ṣe dáadáa kan ẹnu wọn lè wọ́n gbà sọ̀rọ̀ tọ́ bá ti fẹ́ ṣe ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá kan ẹnu wọn lè wọ́n gbà sọ̀rọ̀ wá òṣè mọ́tò yẹn náà eléyìí ni ó ṣe Jésù ni ó jáde lẹ́nu tiwọn. ọlọ́ni gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ láyé wọ́n mọ̀ wá sọ ní fáwọn tí wọ́n ń pa aláṣẹ láyé tí wọ́n ń fún nímọ̀ràn yẹn nígbà tọ́wọ́ ìyá bàbà wọn àwọn náà wàá fún wọn léṣe pé ànánú sọ́dà ní náà kàn ánìlì hùdá ṣé àwa la wá fà yín kò lójú ọ̀nà náà ni ọ̀rẹ́ rẹ̀ táwa la darí yín kò lójú ọ̀nà tọ́ lọ́wọ́n bá ní. ìdíjà àkàn nígbà tí ìmọ̀nà ọlọ́run dé wá báyìí nígbà tí wàásù wá báyìí wáàsí ń wá lọ́kùn wáàsí ń wá lọ́sì gbogbo oríṣiríṣi ọ̀nà lẹ́tí ń gbọ́ wáàsí. sáwà la wá ní kẹ́ ni sáwà la ní kẹ́ ẹ mọ́ ni sáwà la ní kẹ́ tẹ̀lé tọ́lọ́run ni sáwà la ní tiẹ̀ kórìíra súnà nẹ́bì ni. bal kuntum mujrimin ẹ ẹ gbádùn bal kuntum mujrimin bẹ́ẹ̀ ilẹ̀ yọ̀dá àrùn fúnra yín abẹ́rẹ́ ìgbà bal kuntum mujrimin ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ya ọ̀daràn fúnra yín tọ́lù lọ mọ́sálásí mọ̀ fọ́kàrà ọkara ní wọ́n lọ mọ́sálásí ọlọ́gbọ́ wa ni wà tí mo lọ lẹ́gbàá kó mi ọlọ́run ti dáadáa bí lọ́wọ́ sọ̀rọ̀ fún ọ lásán irọ́ o wà kọ́ lẹ́lẹ́dí náà sórí ìmú àwọn yìí náà tún fọ èsì padà ní bá fáwọn tí wọ́n jọ̀gá lé wọn lórí láyé àwọn tí wọ́n ń lò ìjọba lé wọn lórí láyé. wọ́n ní bá ló mọ́kúrò lẹ́yìnlì wà náà ṣebí tó kó bá wọn ètè ọ̀sán yín tẹ̀ máa dá ètè alẹ́ yín tẹ̀ máa dá ètè ọ̀sán tẹ̀ máa dá ìsàmúrú nànà nígbà tẹ̀ máa ń pa wá láṣẹ. anakufurọ̀ bìlá pé ká yàrá ìmoore sọ́lọ́ wànájì alàlà òun àndáadáa ká sì mú orogún papọ̀ mọ́lọ́hùn fàtàrù nàdàmà abẹ́rẹ́ kan ọlọ́run tó bá wá dijọ́ náà wọ́n mọ̀ wá pa àbámọ̀ yẹn wọ́n mọ̀ wá sé ní kọ̀kọ̀ wọ́n mọ̀ sàbámọ̀ yìí wọ́n mọ̀ sé ní kọ̀kọ̀ ńjọ́ náà làmàrọ̀ àwọn àdáàbẹ̀ nígbà tí wọ́n bá rí ìyà wàjà alẹ́lẹ́ abẹ́lẹ́ làbí ànàkìyẹn tá a bá kó ẹ̀wọ̀n ẹ̀rí tá a kó ẹ̀wọ̀n tá a kó sẹ́kẹ́sẹ́kẹ́ tá a kó sí wọn lọ́rùn tako fọ́ọ̀mù àwọn ta ni alẹ́bìnrin náà kábàárù àwọn tó ń ta ìmoore sọ́dọ̀ wọn bá láyé ọlọ́ni aliyu jiza ọ̀nà ìlà màkànú ya amẹ́lú wọn ọlọ́ni ta san wọ́n lẹ́sàn kankan bí a ní san wọ́n lẹ́sàn kankan bí kò jẹ́ sí wípé kí ni bí kò jẹ́ sí pé tí wọ́n ṣe níṣẹ́ òun náà ni wọ́n gbà lẹ́sàn-án jọ náà jẹ́ máa mùsùlùmí ọ̀rọ̀ ni o ọlọ́run ti ń sọ fún wa kalẹ̀ báyìí o gbogbo àwọn tó ṣe pé tó o bá ti bá wọn rìn ọ yà pàṣẹ ọlọ́run wọn bẹ lábẹ́ iṣẹ́ tó bàrú o níjọ́ ọba ti bá wọn rìn níjọ́ náà ló mutí níjọ́ ọba ti bá wọn rìn níjọ́ náà ló ṣe sìnà tó o bá ti bá wọn rìn ọ jalè tó o bá ti bá wọn rìn ó ṣe gbájú ẹ̀ tó o bá ti bá wọn rìn wọ́n fọ mọ́ra bó ṣe kidnap àwọn èèyàn gbogbo àwọn iṣẹ́ ẹ̀kú pátá tó o ti bá wọn rìn lọ́ọ́ yà pàṣẹ ọlọ́run àwọn náà ní ẹni pé ìgbà tí wọ́n sọ táwọn náà tún fèsì yìí pé àhà táwa jẹ yín pani irú ọlọmọ má tẹ̀lé fún ọ náà rẹ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹ̀jẹ̀ wá ń fà ṣùgbọ́n ẹ mọ ẹ mọ àwọn sísẹ̀mẹ́tíkálì tẹ̀ máa ń lò gbogbo wọ ẹni bí àtìrí rẹ̀ ó tún jọ náà ṣùgbọ́n sá títí àwọn ọ̀jẹ́ ìkẹ́kẹ́ ẹni tí ẹ ti bàjẹ́ ni aṣọ gbogbo wẹ́ni fúnra ni wọ́n ẹni títí ẹ ti bàjẹ́ tí wọ́n ti ọba tẹ̀jẹ́ ni o wọ́n ní kó ṣe kíni wọ́n ní kó wọ́n ní òru ọpọlọ rẹ wo ìrẹ́ ní kó òru ọpọlọ rẹ wo gbogbo nítorí pé tí o máa fà ọ́ sí níjọba ti bá rìn níjọ́ náà lòdì báyà rẹ̀ ti jẹ́lé níjọba ti bá rìn tọ́ba ti dé níjọ́ lọ́mọ àlè rẹ pé ah mama i'm a big boy now èmi náà ti di gẹ̀ náà èmi náà ti sọ fún ọmọdé nínú yìí nítorí ń gbọ́ lẹ́nu rẹ̀ nìyẹn wo tí wọ́n ń sọ fún ìyá òun ni wọ́n náà ń sọ fún ìyá tiẹ̀ tọ́ba ti bá rọ àwọn yẹn bẹ́ẹ̀ rìn tí máa wáyé nìyẹn wọ́n bá rọ àwọn yẹn bẹ́ẹ̀ rìn náà o. torí pé tó bá dídọ̀ gbẹ̀rẹ̀ kí á máa wọn rọ̀ tẹ́jọ́ wáyé o tẹ́jọ́ máa wáyé òun lélẹ́yìí o bó ṣe lóru ọmọ ìbí ṣe bọ sọrọ ọba ti di lóru ọmọ àwọn ìrìn ó lè àwọn lọ klọ́ọ̀ ó lè péjọ káwọn lọ káwọn lọ fàájì bó sì ni ọmọ àwọn àrìn táwọn rìn lọ ọmọ tó fi hàn ẹ tọmọ bí tù ọ lójú tẹ bá síbẹ̀ àwọn ọ̀rọ̀ báàdì tẹ́jọ máa sọ àti náà àwọn nǹkan tí ó máa sí ọ tí wọn náà máa rò pé à abẹ́ni yìí àbótí ẹ̀ fẹ́ràn ni ọlọ́run kò fẹ́ràn rẹ o ọlọ́run tó aṣíní ẹ̀fọn ẹnu mi ní síra tó ni ọlọ́run wáyé ọmọ nǹkan wáyé ọmọ yẹn á tó sọ ẹ wo àwọn òwe ọ̀rọ̀ kéde tí wọn kéde pé kásẹ́nu ń sàbámọ́ nìyẹn nítorí ń jọ́nà ìbànújẹ́ ńlá dé bá pé ah! ìbá sì nà mọ́ ṣe bẹ́ẹ̀ ọ̀wá ní bámá. ọ̀la ni wọ́n máa sọ ń jọ́nà pé àkóónù ẹ̀ àlẹ́ ìta ni wọ́n máa ṣe fún mi ìtàkàtúmárọ̀tù lè ṣẹ̀rí lá sí ìjámú tẹ́mi náà gbá ojú ọ̀nà tànẹ́bì mú kí n tẹ̀lé tànẹ́bì yàwá ẹ lábà ẹ gbà mí o ẹ wá wo egbé ẹ wá wo àná lẹ́yìn tá ni ó mà ṣe fún mi lámú àtẹgìdì fúlànà ní ọlí ìlà tí ì ṣe lágbájá mo mú lọ́rẹ̀ láyé tó yẹ pé ẹni tí mo lọ mú lọ́rẹ̀ yìí ẹni bí ni kùdáàrú lọ lọ mú lọ́rẹ̀ fìlà ọ̀nà ló mú lọ́rẹ̀ àwọn tí wọ́n ń sa burú àwọn ni mẹ́ńtọ́ rẹ̀ gbogbo àwọn mẹ́ńtọ̀ mẹ́ńtọ̀ àwọn náà ní ìsẹ́kùbà tọ́lọ̀ ń sọ yẹn o gbogbo àwọn tí wọ́n jẹ́ mẹ́ńtọ̀ àwọn èèyàn tó ṣe pé wọ́n sì mẹ́ńtọ̀ rẹ̀ ń <laughs> wọ́n da mẹ́ńtílétọ̀ sí i lórí débi pé kò ní mọ nǹkan tí ó ṣe má ntẹ́wá ni ó tí ó bá ní oṣù yẹn náà ni ó ṣe tọ́ba wá jẹ́ pípé ń tẹ̀ ń pa aláṣẹ kó ṣe ìyapa àti ọlọ́run ọmọ mi lé ní nípínlẹ̀ ọ̀láì ó jẹ́ ń sùn lóòótọ́ ṣùgbọ́n pàtó ti kó sọ́wọ́ ọrú wọn àwọn ni wọ́n sọ ọ́ di àwọn ni wọ́n sọ ọ́rú ọmọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n inizéètì ẹ̀ tí wọ́n pè ní ẹgbẹ́ òkùnkùn àwọn kan náà wọ́n fi báyà ní kó sọ́ra wà náà bàbá náà wà ń sùn tá a ṣe nìyẹn wọ́n dáhùn jàre ìyẹn máa fi kọ́ ya ni abẹ́rẹ́ gan. gbogbo àwọn ń pọ̀ dáadáa máa ń wọn àgbà àgbà tẹ̀ ń bẹ tóbi ń bẹ láyé wọn o pẹ̀pẹ́ náà làwọn náà ti jáde ní sùn wọ́n sì mọ gbọ́ àwọn aláìrẹ ọmọ ṣe kò sí wàhálà kankan kò sí ní tí ó tẹ̀lẹ̀ ìyẹn máa fi kọ́ ya ni kọ́ bá sí yóò lè gun kéwọ́ abẹ́rẹ́ lọ wọn náà lọ́jọ́ yẹn tó bá ti jọ́ gbọ́dọ̀ àlùfíà mọ̀ ẹ̀jọ̀ jẹ̀ka o tí wọ́n sọ fún ọ tí wọn náà gbọ́ ẹ̀jọ̀ jẹ̀ka ní gbọ́dọ̀ àlùfíà mọ̀ yìí àfa mọ́sálásí yín ìmáàmù mọ́sálásí yín àfa àdúgbò yín ó bá bọ́ sọ̀rọ̀ òní gbọ́ ìfọ́n táwọn yẹn bá bọ́ sọ ọ̀pọ̀ njẹ́bá ni o ṣe ni wọ́n lọ ń tẹ̀lé ọlọ́run bá dúró lùtì àmọ́ ọjẹ́ ta o ni pé yá wáyé làtà lẹ́yìn tà nílámú àtẹ̀kẹ́ níbo lánàá kọ̀ tó wá jẹ fáwọn ẹni bí yìí òun lọ mú lọrẹ ọlọ́wọ́ bá àdìsọ́lá tún sọ ń bòmí náà o ọlọ́wọ́ bá àdìsọ́lá ni wà kọ́ọ́lù láwùkọ́ nàánà smart à wọ́n ní tó bá ti gbọ́ náà wọ́n mọ̀ sọ́gbọ́ à kó sì ṣe ni káwọn tẹ́tí gbọ́ láyé àwọn náà àfílù àbí sí làákàyà wọn fa kóńjọ náà táwọn gbọ́ táwọn bá lọ gbọ́ ni máa kò náà ti àbáàbí sẹ̀yìn àwọn bá ti jẹ́ kan náà ọlọ́wọ́ bá àlejò ọlá ń kìlọ̀ fún wa o ọlọ́wọ́ bá àlejò ọlá ń kìlọ̀ fún wa o torí jọta wí ó ń kálukú náà pàtàrọ̀ fún bìdẹ́ndì ó ń kálukú ọmọ jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n jọ yẹn pàṣẹ kọ́lẹ̀ àkàrà fẹ̀ é kò dáa fáwọn ọmọ náà o ó burú fáwọn ọmọ náà o yóò burú fún wọn jọ náà o ọlọ́run ṣe kìlọ̀ fún mi àti ẹ o ká lè wo kíni o kó ń kálukú wa ká lè jáwọ́ gbogbo àwọn tó yẹ kó ń kálukú ní mẹ́ńtọ̀ tó ń kálukú tọ́ ọmọ lọ́ọ́ gbàmọ̀ràn lọ́dọ̀ wọn ìwọ ìyá onímọ̀ràn wọ bàbá onímọ̀ràn tó yẹ kó onímọ̀ràn dáadáa tó ọmọ gba ọmọ ọlọ́mọ ẹ́ àfi ìmọ̀ràn tó takò tọ́lọ́run tó takò lànà kànẹ́bì òun náà ló mọ gba ọmọ ọlọ́mọ ọlọ́run tó bá ti di jọ́mọ̀ ẹ̀rì fìyàmà ẹ̀jọ̀ fàgbákò fúnra yín o ẹ̀jọ̀ máa fẹ́ ìlera yín jọ́ náà ni o kọ́dà nu súra ilé ìta àti ìtàkùnkọ́ ni súra tó làzáàrì wọ́n máa fẹ́ ìpèlè wọn fún ọlọ́run bá wa gbé ibi lẹ́nu ọlọ́run kọ́ máa bá wọn nù súra mẹ́rin fẹ́ ẹ̀yọ́ ìjọba wọn ayé lépè níjọ náà ọlọ́run ti sọ ń bò mí pé àrẹ àfòláhù ẹ́ yàwó mẹ́rin ní báàdùn òun lè báàdùn àdùn tọ́ba ti jọ yẹn ọ̀tá lẹ́jẹ̀ tí wọ́n ti pèyàn lọ́ta fẹ́rẹ̀ pé kò sí tí ó lè ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀tá kò sí tí ẹ bá rí sẹ́yìn níbi bàbá ti ṣẹlẹ̀ ayéjọ́ náà ṣùgbọ́n ọlọ́run bá àdìsọ́lá ti ṣeré ìtàlẹ̀ fún kálukú wa o tániwọ́n náà lọ gbàmọ̀nà ẹjọ́ kálukú ẹjá jura wálẹ̀ fún tọ́lọ́run ẹjá jura wálẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ẹjá jura wálẹ̀ fún lánà tànẹ́rì òun làlè fi ráyé gbé o òun làlè fi àwọn oṣù ìdíjà àbẹ̀rẹ̀ ọba tààlà náà náà kọ́nà kó tó gbogbo àná àti tàbá kù sí برحمة يا رحم الرحمن وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته